الحمد لله الذي من نعمته تتم الصالحات والصلاة والسلام على أشرف رسل الله نبينا محمد وعلى آله وصحابته أجمعين موضوع الحلقة الإسراف والتبذير adúpẹ́ fún ọlọ́wọ́ bá wá ọlọ́wọ́ bá ọba tó jẹ́ pé òun lọba tí máa ṣe ìdẹ̀ra fún ẹni ìfẹ́ ọlọ́run àti ọlọ́run kó máa bá nílùú Muhammad sallallahu alaihi wasallam àti gbogbo àwọn ará alẹ́ àtàwọn sọ̀hábà rẹ̀ lápapọ̀ èyàn ma yá mi nílẹ̀ islam kókó ta fẹ́ sí bára wa sọ̀rọ̀ òun náà ni al-israf wa tabdhir kama nan napa kama nan napa nínú orí tọ́lọ̀ ṣe fún wa ẹjá kọ́kọ́ lè ẹjá lọ lè ẹ̀yìn ìbádàlá ìpí ọlọ́run ọba wa aláàánú ni ó ṣe àánú wa àánú tó ṣe fún wa yìí àánú náà pọ̀ nínú àánú tọ́nà ọba ṣe fún wa ẹ̀yọ́ ma yá ni òun náà ni ìkẹ́ ẹ̀rẹ̀ tó wà lọ́wọ́ wa azọ́hìra wọlbásínà àwọn ìkẹ́ èyí tí ó hàn àtàwọn ìkẹ́ èyí tó jẹ́ pé àwa gan tọ́lọ̀n ṣe fún gan àmà ló ṣe jẹ́ pé tọ́ba dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run máa dúpẹ́ ipò ìwọ ọlọ́run mo ṣe èyí tí mo mà àti èyí tí mà èyí tó hàn àti èyí tó pamọ́ ọlọ́mọ gbòrè lọ́wọ́ ẹni kọ̀ọ̀kan wa ikhwatal iman ayọ́mọ ayá mi nínú ẹ̀sìn al-israf ìnápa huwa mujawazatul hajj òun náà ní kéèyàn máa ọlọ́run bá ń sọ náà Al-Qur'an ba'da a'udhu billahi minash shaitanir rajim وكذلك جعلناكم أمة وسطا ọlọ́wọ́ bá ní àṣíyí níjọ àárín ẹ̀ ní sàṣẹ́jù ẹ̀ṣì ní sàṣẹ́ ètò ẹ̀ ní yahun ẹ̀ṣì ní ma náà náàpà ẹ̀rí náàpà yìí ìwò ní nínú ẹ̀sìn wa nígbàtí ọlọ́wọ́ bá ròyìn àwọn ẹni rẹ̀ ọlọ́wọ́ bá ní walladhina idha anfaqu ọlọ́wọ́ bá ní àwọn ẹni rẹ̀ tí mo bá fẹ́ náwó lamu yusrifu wọn ò ní nánápa wọ́n lamu yakọ̀fúrú wọn ò sì ní yahun wọ́n ká na bẹ́yìn náà ní kàkọ̀wàmà àwọn tàwíyí wọ́n wà láàrin méjì ní ẹ̀yọ́ miami nílẹ̀ islam ọlọ́wọ́n bá ṣe ìdára fún wọn lé ayé ká máa lò ká máa gbádùn ẹ̀ jíjẹ múmú ká máa kọ́lé ká máa ra nǹkan gùn bí mọ́tò àbáwọn nǹkan mí náà

wọ̀kùlú wọ́ṣọ́rọ́bù ẹ máa jẹ máa mú wọ́lá àtùsìrífú ẹ máa nádàpà innahu la yuhibbul musrifin owó ọlọ́run ọba ò nífẹ́ àwọn àpà bọba ti jápà ò lè jọ́rẹ̀ ọlọ́run bọba ti jápà ò lè jẹ́wà lé ọlọ́run ọlọ́run bá ní kájẹ ká àpà قل من حرم زينة الله التي أخرج لعباده والطيبات من الرزق ọlọ́wọ́ bá ní ta ló ṣe àwọn nǹkan dáadọ́dá lérí ilẹ̀ ọlọ́run ta ló ṣe eléwọ̀ fún yín ta ló ṣe eléwọ̀ fún àwọn olùgbàgbọ́ òdodo àwọn ọlọ́run la mú jáde àwọn ọlọ́run bá la dá wọn kẹ̀mà sí gbádùn àdá wọn fẹ́yìn àwọn adẹ́yìn fẹ́sìn wọ́n tọ́yìn bá ti mìíràn rísk gbogbo tọ́da nínú àrísìkí ọlọ́run bá ní ẹ̀yìn lẹ́nìí gbogbo tọ́dá tọ́dá tọ́wà lérí ilẹ̀ ilẹ̀ ní ká jẹun ká mu ká náwó ẹ̀sífẹ́ àmọ́kámá nana àpà ká má jẹjẹ àpà arákùnrin kan ó wà níwá sí anábíwá Muhammad sallallahu alaihi anábí ń bá ní sọ̀rọ̀ lọ́wọ́ nípa o ìmọ̀ wù mí kí máa tó bàtà ní ṣe inna Allaha jamilun yuhibbul jamal ọlọ́run ọba wa ọba tó fẹ́ràn ẹwà ní ọba rẹ̀ wà lọ́lọ́run ìtànàmí ìsáì láti sọ ní pé kọmọ tó bá kààrẹ ṣe ìtànàmí ìsáì láti sọ ní pé kọmọ tó bá kààrẹ ṣe ọ wà nínú tó dùnmọ́lọ̀ nítorí pé ọlọ́run ọba ọba rẹ̀ wà ní ó sì nífẹ̀ẹ́ ni tí máa ń wà ní mọ́tò tó ní gbogbo ọgbà nǹkan mẹ́rin nǹkan bẹ oríire ayé ni ó alimari atu sọ́ọ̀lẹ̀ha ìyàwó dáadáa tó gbọ́rọ̀ sí ni lẹ́nu tí ń bá ní mọ́lẹ̀jì lásìkò tó bá pọ̀ tá àjọ náà nígbà tó bá kù díẹ̀ ká tó tárábìnrin yìí tí ò ní kanra tí ò ní bẹ́ẹ̀bú tí ò ní bú ni tí ó wà pẹ̀lú ọkọ rẹ̀ lásìkò dẹra àtàsìkò nira wàlìjáàrù sọ́ọ̀lẹ̀ bẹ́ẹ̀ anábì ní ìgbádùn ayé ni oríire ayé ni ìdùnnú ayé ni anábì tó wá ní arúgbà ọmọ ẹ̀nà ṣakọ́wà ẹ̀rí nǹkan mẹ́rin àkọ́kọ́ yẹ tí ọba ti wúlò fúnyàn tí ọ̀dá fúnyàn bẹ̀ definitely ọlọ́run ọba ń tọ́ ìdájọ́ sọ fún wa pé ẹ̀wà rí nǹkan mẹ́rin yẹ tánàbì ká yẹ anábì ní arúgbà ọmọ ẹ̀nà ṣakọ́wà arúgbà ọmọ ẹ̀nà ṣakọ́wà anábì ní arúgbà ó tó wá ní almaratu asuu òjísọ́lá Muhammad sallallahu alaihi wasallam ó fi yé wa nínú ẹgbà wá wípé àwọn nǹkan mẹ́rẹ̀ẹ̀rin yìí orí ayé ni ẹnìkan ò sí ilé wọ̀fẹ́ nìkan kan ẹ̀rí Islam harromal bukhala wal israfa Islam ṣe ìnápa léwọ̀ ọlọ́wọ́ bá wà Allah subhanahu wa ta'ala ọsọ náà yà lùkùrán ipe àwọn atájọ́ mìíyàn ọlọ́wọ́ bá ní wa áti ìdàlùkùrù bá haqqa àwọn tó súnmọ́ yìí nínú àwọn ẹbí orí tá ti fún yí ẹfáwọn náà ń bẹ ẹṣẹ́ rẹ̀ fáwọn náà wal miskina gbogbo àwọn Allahu akbar wa adizal kurba wal miskina wa adizal kurba haqqahu wal miskina ọlọ́wọ́ bá Allah subhanahu wa ta'ala ọlọ́wọ́ bá ní wa adizal kurba haqqahu wal miskina ọlọ́wọ́ bá ní wa adizal kurba haqqahu wal miskina wa ibn as-sabil ọlọ́wọ́ bá ní gbogbo àwọn tí wọ́n súnmọ́ inú àwọn ẹbí ẹ̀fún oníwọ̀ wọn àwọn tálíkà ẹ̀sàánú wọn wọ́n bú náà sẹ̀bílì àwọn tí wọ́n lọ sí wọn bí wọ́n lọ mọ́ àbí wọ́n lọ wọn ò rówó tí ó gbé wọn débi wọ́n lọ ẹ̀sàánú àwọn náà wà látú bá zírí tàbùzíra ẹ má náà náà pa iná lè ojú ọ̀nà èṣù ni wàkánà ṣaitọ́nù lè rọ́bì ìkàfúrọ̀ ọlọ́wọ́ bá ní kèfèrí ní àṣẹ́tánì ó di aláìmóre nítorí pé òun ní ma ń fi àwọn èèyàn síbi ìnápa kò móre àníwáwò ó sí ilé wọ̀ fún wa ká ma wéṣì omi àwọn sàábà bí anẹ́bùwa Muhammad sallallahu alaihi wasallam wọ́n ni halifi wudu israf halifi wudu israf ìjẹ́ alima salwala katuma nánápa anẹ́bì níbẹ̀ ni na'am anẹ́bì níbẹ̀ ni ẹ ma dọ́mọ yẹ́ iṣu tẹ́ ẹ̀bá sọ́rọ̀ alátara tí ẹ ń wé sọ́rọ̀ nígbàtẹ́ ń salwala lọ wọ́n ni múdù kan ẹ́ fi ọwọ́ta kan àti dájí ẹ̀ wọ́n ni anẹ́bì omi salwala ká ṣe omi ilẹ̀ ta ṣe omi ilẹ̀ a ma fọjú omi ọmọ dànù a ma fọwọ́ a sì ṣe omi ilẹ̀ àbáwọn tá ń bomi tá fi ń wẹ̀ ẹlẹ́gbẹ́ fi dájí drọ́mù wẹ̀ nínú yàrá rẹ̀ látara omi tó ṣíṣí erí yọ́kọ̀ ma ṣí náà ni yọ́ ma wéṣẹ̀ rẹ̀ a ma wéṣẹ̀ omi ní kitchen a ma wéṣẹ̀ omi ní gbogbo rí ìmá wéṣẹ̀ omi èyàn wéṣẹ̀ resources ni ọ èyàn wéṣẹ̀ ọ̀kanú náà lè má àná nígbàtá àbá rómìnà a máa mọ̀ pé ìdẹ̀rọ ọlọ́run ọba ni kọ́lọ̀mọ́ mú ìdẹ̀rọ náà kó lára ẹni kọ̀ọ̀kan wa ìbádọ́lá ẹ̀yà rúṣin ọlọ́run ọba wa ọlọ́run wa Allah subhanahu wa ta'ala ọlọ́run ọba ń jí ń wa wípé kúlù washrabu ẹ máa jẹ ẹ mu wala tusrifu ẹ máa dáná àpà nínú àyà mi ọlọ́run ọba ní kúlù mimma máa wọ́lá àtẹ́tẹ́bùhù khutuwati shaitan ẹ má tẹ̀lé ọ̀nà ìṣòro bẹ́ẹ̀ bá ti ń wéṣì oúnjẹ tẹ́ ń wéṣì omi tẹ́ ń wéṣì ìdẹ̀rẹ̀ ọlọ́run ọba ẹ̀ ń tẹ̀lé ìlànà èṣù ni nítorí pé èṣù ń tì í lọ síbi tọ́lọ́run ti gbàdẹ̀rà rẹ̀ lára yìí ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn Islam ọlọ́run ọba ni wakulu washrabu ẹ máa jẹ ẹ máa mu wala tusrifu àmọ́ ẹ má nà náà pa ẹ má ra tẹ́ ẹ̀ ní jẹ oúnjẹ tẹ́ ẹ̀ ní jẹ tẹ́ ẹ má ṣe oúnjẹ tẹ́ ẹ̀ ní jẹ tẹ́ ẹ má bùú ẹ má da oúnjẹ nù ọlọ́run ẹ má da oúnjẹ nù o ẹ má da oúnjẹ nù o kó oúnjẹ wọn tó jáde ńlẹ̀ òjò <laughs> rọ̀ sí o bẹ́ẹ̀ ni àwọn àgbẹ̀ ṣe wàhálà owó tẹ̀sẹ̀ rà náà owó ńlá ni ẹ má da oúnjẹ nù ọlọ́run wala tusrifu ẹ má da oúnjẹ nù o innahu la yuhibbul musrifin ọlọ́run bá lóhun nífẹ̀ẹ́ gbogbo àwọn tí wọ́n máa ń fún oúnjẹ ṣòfò ẹ̀fẹ́ jẹun ẹ̀wọ́n máa yá ẹ̀wọ́n lọ lè da oúnjẹ nù ẹ̀ fi ṣe sàrà ẹ̀ fáwọn tẹ́mi pa ẹ̀ tọ́jú ẹ̀ fáwọn ọmọ ọ̀dọ̀ ẹ̀ kó fún gbogbo àwọn tálíkà ẹ̀ ń da oúnjẹ nù bẹ́ẹ̀ bá ṣe da oúnjẹ nù sí bẹ́ẹ̀ náà ni àfẹ́tánù ṣe ráyè nù ayé rẹ̀ sí kọ́lọ́mọ́sẹ̀ sọ ẹnì kọ̀ọ̀kan wọn bí aburú bẹ́ẹ̀ ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sùn wa kọ́dà ọ̀pọ̀lọpọ̀ ẹlòmí yóò wọ restaurant ni àbíkọ́ wọ ní oúnjẹ bọ́bádé ní oúnjẹ oúnjẹ tí ò ní jẹ tán ní ó béèrè lọ́wọ́ wọn yóò máa béèrè pé ẹ fún òun náà lọ́fẹ́ jẹ̀ yìí lọ́fẹ́ jẹ̀ yìí lọ́fẹ́ jẹ̀ yìí lọ́fẹ́ jẹ̀ yìí nígbà jẹ́ jẹ́ tẹ́ntẹ́ ń bẹ̀ ikun ẹ ti kún yọba dá yókùn yọba dá yókùn anábìnrin wallahi la yu'min anábìnrin kò nígbàgbọ́ ìparọ́ ni wallahi la yu'min kò nígbàgbọ́ wallahi la yu'min kò nígbàgbọ́ qalu man ya Rasulullah àwọn sọ ábà níta ní onígbàgbọ́ yẹn anábìnrin ìgbàgbọ́ rẹ̀ pé man bata shab'ana wa jaruhu ja'i gbogbo ẹni tó jẹun tó yó tó tún dànù tí àwọn nébọ̀ rẹ̀ tẹ́bi ń pa tí ó sì fún wọn jẹ anábíwá muhammad sallallahu alaihi wasallam anábìnrin tó àmì wáhìrì yaqfil ithnayn oúnjẹ ẹnìkan ní oyóyàn méjì bẹ́ẹ̀ bá gbóúnjẹ ẹnìkan kalẹ̀ bẹ́ẹ̀nìkan bá ti dé mọ́sán dáná mi ma oúnjẹ ẹnìkan oyóyàn méjì anábìnrin wọ́tọ̀ àmì ithnayn oúnjẹ ẹ̀yàn méjì yaqfil arba'a ẹ̀yà lúsìn ọlọ́wọ́ bá wa ikhwatal iman nínú àwọn ọ̀nà táwọn èèyàn tó wọ́n ń gbà ṣe ìkan lófò al-israfu fil mal àwọn èèyàn wọ́n wọ́n ṣe owó lófò ya abdallah ayyuwal jari ìwé ẹrù ọlọ́wọ́ba tọ́lọ́wọ́ba darí owó sọ́dọ̀ rẹ̀ láàká ìrẹ́kọ́ ìwé sọ́ọ̀kàkọ́ ọgbọ́n tó níkọ́ mímọ̀ yàtọ̀ mọ̀yànkọ́ àwọn èèyàn kàwé jù ọ lọ àwọn èèyàn mọ̀yàn jù ọ lọ ní ìmọ̀túnmí ní àmìlá nínú àwọn ìdẹ̀rọ ọlọ́wọ́ bá wá ní ṣẹ̀rú owó náà lẹ́ni ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn a máa fi ń ṣòfò ọlọ́run ṣe léèwọ̀ fáwọn kan wọ́n wá darí ẹ̀sọ́dọ̀ rẹ wọ́n wá fi ń ṣòfò ha fi máa ṣì gbogbo wa tó ná owó yẹn láti fi ṣe ọlọ́run òfin bàwọn èèyàn ló jẹ́ òfin sakọ gbogbo àtọ́ bá ti náwó sídìí akọ ọtọ náwó sídìí ẹsẹ̀ òǹṣòwò ló fò àwọn tó ń fi kúhù aláàmáàlá yàóòdó alékanàfọ́ òhù fìlà àfẹ́ra ọmọ lérí tí ò ní fún ọlọ́run náwó lérí ni wọ́n náà gbé yẹ̀wò dáadáa tí ọba ti ní fún ọlọ́run ọ̀nà náà pa ni nítorí pé owó a máa fi ìgbádùn ayé mọ́lẹ̀ a sì máa fi de ìgbádùn ọ̀run mọ́lẹ̀ fún ọba ti lówọ̀ náà nílùú ọmọ náà sí ọ jẹun ọ ara rẹ̀ àtẹ́bí ẹ ọwọ́ àti sàárà ọ̀nà òsì mọ́sálásí ọ̀nà òsìnú dáwà ọ̀nà ó láti fi lọ́wọ́ ọwà lọ bá lọ́rùn yóò wá jẹ́ pé ọgbàdùn láyé ó tọ̀lọ̀ lè lọ́rùn àmọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn lẹ́yìn wọ́n ti gbàgbé áhírà wọ́n ti gbàgbé ọ̀run owó dáa sí wíyí ní ìmọ̀sùnmí ní àmìlá àánú ni látọ̀dọ̀ ọlọ́run

ọ̀nà wo làá máa ń gbà táàtún máa ń fowó ṣòfò alákọ̀ọ́kọ́ òní kéèyàn máa lé mọ́dẹ̀ káàkiri mọ́dẹ̀ mọ́tò tí ń ra òtí mọ́tò tí ń lò kò tí gbó mọ́tò tí ń lò kò sí tó ṣe é àwọn ẹgbẹ́ mi ra ayé mọ́tò báyìí ilé mi náà ra rú ẹ̀ mo gbọ́ kí wọ́n ní mọ́tò kan báyìí ṣe jáde èyí tó wà ní ọgbà rẹ̀ ẹlòmíì ẹ̀rọ pé ń ta mọ́tò ní ọgbà rẹ̀ ojú kòkòrò ayé owó mọ́tò kan kọ́ mọ́sálásí jàmá owó mọ́tò kan ọgbẹ́ bọ́ọ̀hùn tí ó bá lọ́rùn mọ́dẹ̀ èwo ló tó wọn dáńsìn ìtòhun lé ní ẹ ìtí lé ní ẹ àwọn àlùfáà ní gbogbo ẹni tí máa ń náwó lérí módẹ̀ tí ń fowósòfò nítorí wọ́n ti rí mọ́tò tí ó gbé ní wọ́n ń ra módẹ̀ ipe mo tó fẹ́ ra rú nǹkan rú mọ́tò báyìí káwọn èèyàn lè mà fọ́ dá fún mi jù báyìí lọ bẹ́ẹ̀ ni ẹni tí máa ń náwó tó jẹ́ pé ṣìgá ní fi ń rà ẹni bá ń mu ṣìgá òun wíwà tó sáná sówó ni ẹni tí mu ṣìgá àtẹni tó sun owó ná bákan náà làwọn méjèèjì ẹni tí náwó fáwọn olórin ináwó fáwọn olùgbìlẹ̀jẹ́ àwọn ọ̀tá ọlọ́run àwọn mọ̀sílú na fìlárù owó oṣẹ́ ti fi ọwọ́ náà lé wọlé oríṣòwólógó ní àwọn ọ̀nà tí ma ń gbá ṣòwólógó òun náà ní nǹkan tó jẹ́ pé halal ní kọ́ ra àmọ́ ti wá ra kọjá nílò ó ti ra kọjá nǹkan fẹ́ lò ó ti ra bàtà kọjá nílò ó ti ra aṣọ kọjá nílò ó ti ra mọ́tò kọjá nílò ọkọ lé kalẹ̀ rẹpẹtẹ yàrá kan náà ló ń gbé àbí yàrá méjì mẹ́ta yàrá bíi fifteen bẹ́lẹ̀ tí wọ́n tilẹ̀kùn rẹ̀ ẹnìkan kan sàǹfààní mẹ́ ìwọ náà sàǹfààní mẹ́ òfin rẹ́ǹtì kan máa ń gbowó rẹ̀ náà òfin rẹ́ǹtì kan máa ń gbowó ẹ̀ anábìnrin mọ́ ní asbá amina fi sirbi ẹni bá jí tí ó sógun tí ń jà ó jí sínú ilé rẹ̀ mọ̀ áfà fi bádà nìní ọlọ́run sì fún lálàáfẹ́ kò sáré indahu qutu yawmi ó sì ní oúnjẹ tó lè jẹ fún odidi ìjọ kan péré anábìnrin tọ́lọ́run sí fún yẹ faka annama hizati lahu dunya wa bí ìgbà tó pé ọlọ́run ọba ó sì gbogbo ayé fún nìkan ni wọ́n wá ní tọ́jẹ lọ́sẹ̀ kan lóṣù kan ọ̀wá ń da oúnjẹ nù alẹ́ ni tó rí ní tọ́jẹ lójúmọ́ wà ní òkè ọlọ́ wọ́n tọ́wá ní tọ́jẹ lóṣù mẹ́fà lọ́dún kan ọ̀wá sí ń ṣòfò ẹ̀yọ́ maya mi nílẹ̀ Islam tazakari ayamal kibar rántí gbà tó kó lẹ́nu iṣẹ́ tazakari التي تأتي بعد هذه الأيام àwọn ọjọ́ mi tún wọ̀ lẹ́yìn àwọn ọjọ́ tó lò tàbá ń gbówó sọ nípa ẹgbà mọ́ bàbá wa ń bí iṣẹ́ padàpadà sílé tọ́jú ọmọ náwó lérí ọmọ kọ́ tọ́jú owó tí máa ń bẹ lọ́wọ́ rẹ kó fi dé nǹkan mọ́lẹ̀ torí ọjọ́ alẹ́ rẹ ọlọ́wọ́n ní ṣe wá lálùbárà lọ́jọ́ alẹ́ o ní tọrọ bára èmi náà ní tọrọ bára tẹ̀lẹ́kẹ̀rẹ́ ẹ̀yà amẹ́lẹ́mọ́rọ̀ rántí àwọn àsìkò táàrẹ ọdẹ àárẹ̀ àgbà ọdẹ ó níbi owó mọ̀ kò ti wá fowó ó ti fi yàn lè o ti náwó síbi kẹ́tẹ́ o ti gbogbo owó rẹ̀ àwọn olórin ti gbà á àwọn fújì ti gbogbo owó rẹ̀ wọ́n láàgùn òṣìṣẹ́ wọ́n tó ń ṣiṣẹ́ nùrùn pé ẹnìkan wọ́n kọ́ yín lù ní wọ́n gbó lọ́wọ́ ẹ̀ ẹ̀yọ́ mọ̀ yá mi fàtẹ́kàlẹ̀ annama alóòsùrì ìṣòro ma pé ọlọ́wọ́ bá ó ní kọ́lọ̀ mọ́jìá lóyìn tí ó dá nínú ayé wa lẹ́yìn èyí tó ti dá kọ́lọ̀ jẹ́ láti bọ̀tán dáadáa ẹ̀yọ́ ma yá mi nínú islam òmìnà ni wá ìsìsìláf nínú àwọn ìnápa al-israf fil waqt kí ni wọ́n wíṣẹ́ àsìkò àwọn kan ti kú báyìí wọ́n ti wà lọ́dọ̀ ọlọ́run wọ́n jọ bí yín sórí ẹ̀mí tọ́lọ̀ fún ọyẹn àsìkò ó lè bá lọ́rùn kọ́ máa fà àwọn àsìkò rẹ̀ kọ́ máa fi sọ̀rọ̀ yìí kọ́ máa fi àwọn àsìkò rẹ̀ kọ́ máa fi sún wọn náà gbọ́dọ̀ sun eight hours lójúmọ́ bí ọba tó bẹ̀rẹ̀ náà kò burú kọ́ máa sun twelve hours thirteen hours lójúmọ́ oṣù lọ́sàn fá oṣù lòdò tó sùn fá lẹ́nu iṣẹ́ òtún sùn òun wé tàṣìkò ní ẹni máa yá mi nílẹ̀ Islam kò jù kólẹ̀ kọ́ máa wo fíìmù ọmọ wo tún àwọn tẹ́lẹ̀ wọn pé wọ́n láwọn fẹ́ tún rí ẹ̀ sí àwọn tí wọ́n sí ní ọkọ wọ́n láwọn fẹ́ kọ́ lọ́gbọ́n bó sí ní kó ní ọkọ àwọn èèyàn táyé wọ́n ti bàjẹ́ wọ́n láwọn fẹ́ tún ayé rẹ sí agọ́ olóhùn fẹ́ kọ́ lọ́gbọ́n ọwájú kó wo fíìmù pàtí 1 pàtí 2 pàtí 3 nílẹ̀ ayé tàbí lọ́wọ́ táwọn èèyàn wá ìṣẹ́jú márùn tó ń fi ṣe subhanallah bihamdi subhanallah bihamdi subhanallah bihamdi subhanallah bihamdi nígbà wọ́n tẹ́mi wọn ṣẹ́kù ma tọ́lọ́ pẹ́mi wọn táwọn èèyàn wọ́ opportunity ìṣẹ́jú márùn tó ń fi ṣe síkè fún ọlọ́run anábìdé bí mazubá ńlá bẹ hamdi ọgọ́rùn ápẹrẹ sẹ̀yà rẹ ìbápọ̀ bí omi ẹ̀yọ́ ma yá mi nínú islam ọmọdé àwọn wíṣítà sùkọ wa gbọ́jọ́ kan bá ti lọ nínú ayé rẹ lẹ́yìn ọ̀dà ilẹ̀ àti ya mi sáà ọjọ́ yẹn ò ní padà wá má táyé òfin parẹ́ òun lọ tiẹ̀ mu wàá lọ lè máa pé bí ilẹ̀ bá ti má sílẹ̀ ń sú ibi tó ń ti ń ibi tó ń lọ ń súnmá ibi tó ń ti ń bọ̀ ń jìnà ibi ohun tí mọ̀ ń jìnà sí ibi tó ṣe lọ súnmọ́ ni ẹ̀yọ́ ma yá mi nílẹ̀ sí wa òmìnà ni wá israf nínú àwọn ọ̀nà tá ma ń gbá nánà àpà alì israf fil malabis ká ma nánà àpà lérí tá a fẹ́ wọ̀ kọ́ wọ aṣọ tó jẹ́ pé gbogbo ará àdúgbò ọmọ ní ha ha ẹ̀ mọ̀ yí wọ́n ń ta ni libasu ṣùkúrọ̀ anábìnrin kúlù wata sọ̀dákù anábìnrin ẹ̀ máa jẹ máa mú máa ṣe sàárà owó bá pọ̀ lọ́wọ́ rẹ wọ́n wé tiẹ̀ fún àwọn tí wọ́n ní díẹ̀ bí wọ́n bá lásọ nílé fáwọn tí ó wọ̀ aṣọ tó o fẹ́ dànù tó fẹ́ sun náà yìí ẹlòmíì lè mú lọ yídì ẹlòmíì lè lọ ó lè mú lọ lé àná ẹlòmíì lè fi ṣe yahoo aṣọ tó fẹ́ dànù yìí lónìí kó àwọn aṣọ fáwọn afá mọ́sálásí oníkàmọ́ àwọn àwọn tálíkà kí wọ́n ha fún wọn kán fi dùn wọ́n nú ẹni bá fasọ bòyàn láṣìírí láyé ọlọ́run ó bò òun náà láṣìírí lọ́rùn àdámìnira sọ́dọ̀kù ẹ máa ṣe sáárà wàhálì bísù ẹ máa fáwọn èèyàn láṣọ walbisu min ghairi israf ẹ máa wọṣọ àmọ́ ẹ máa wọ aṣọ àpá wala makhila ẹ máa wọ aṣọ fáàrí anábì ní man labisa thawba shuhra ẹni bá lọ lè wọ aṣọ ẹ̀rí mi ni ẹ̀wò mi ni tí ń tán maramara maramara ẹ̀rí mi ni ẹ̀wò mi ni fi dúnìyà nílẹ̀ ayé ń bí tí gbogbo ẹwà dojúbò albasa wallahu thawba mazallatin fil akhirah aw alibasa olóòwò fẹ́rọ mazalatin yawon malikiyama wọn lọ́lọ́wọ́ bá da aṣọ ẹ̀tẹ́bò tọ́bádójú alikiyama bó ṣe gba ìtó láyé ní ó sì gba ìtẹ́ tọ́bádójú alikiyama ọlọ́mọsá ìsànú wa ẹ̀yọ́ ma yá mi nínú ẹ̀sìn wa nínú àwọn israf من أنواع الإسراف الإسراف في الكهرباء wọ́n wọ́n láàáyí láyé tàà ní olóòlè ní nínú àwọn ọ̀nà táwọn èèyàn tó ń gbà fowó ṣòfò òní kama kanálẹ̀ bóyá iná àtùpà ní àbínà láìsà ẹmọ́sánálẹ̀ jẹmá ẹmọ́sánálẹ̀ ẹ̀wọ́n ìsìtì epo ni lọ́sàn gangan ẹ̀ṣẹ̀ láwọn ẹ̀sùn ọ̀tánálẹ̀ yàrá tẹ́ẹ̀sùn sí ẹ̀pá náà bẹ̀ ẹmọ́ wẹ́sì owó ẹmọ́ wẹ́sì náà iná tẹ́lúlò yìí àwọn kan wà tí wọ́n rí iná òkùnkùn wọ́n sùn ẹ̀yọ́n ayá mi nílẹ̀ àwọn alfáwa israel ẹni tí máa wọ́n apa náà pa omi ń wéṣì iná ń wéṣì àsìkò àwọn èèyàn wéṣì owo kí ni ìgbẹ̀yẹ wọ́n ní oún tọ̀hún ìtọ́lọ́wọ́ ṣe fún ní bí ni'ma ọlọ́wọ́ gba ìdẹ̀ra rẹ̀ lára rẹ̀ ọlọ́wọ́ gba ìdẹ̀ra tí fi ń sẹ́lọ́mì ọlọ́wọ́ gba lára rẹ̀ ẹlẹ́ẹ̀kejì gọ́dọ̀bùlọ́ ọlọ́wọ́ bínú sí torí ó ní inna Allah yuhibbul ní ó ní inna Allah la yuhibbul musrifin ọlọ́wọ́ nífẹ̀ẹ́ àwọn tí wọ́n náà náà ìtumẹ̀ ní tí ọlọ́wọ́ bínú sẹ́ni tí wọ́n náà pa lẹ́yìn náà nádàmú wal hasara onítọ̀ wọ́n padà wá yọ́wà jẹ̀ka lọ́jọ́ alẹ́ pé ha ti bá mọ́ ni nígbà tó wọ́n bẹ mi ìbára àwọn irinṣẹ́ tí ó máa ṣàǹfààní fún nígbà lẹ́nu iṣẹ́ táwọn rówó a ìbá pọn mílẹ̀ lógbẹ̀ wọ́n ní lọ́wọ́ ọ̀rẹ́lẹ́ ayétawí àbámọ̀ ní bámá ọlọ́niwàlá tẹ́jẹ́ alyádaka magilúlátàn ọlọ́niwàlá tẹ́jẹ́ alyádaka magilúlátàn wàlá tẹ̀sútù ha kúlẹ̀lbásì ọlọ́wọ́bá ní ẹmọ yahun ayyahun ayyahun sí ẹbí ayyahun sọ́mọ ayyahun síyàwó ayyahun sáwọn afẹ́ ẹ̀sìn àyíyá ohun fáwọn tálíkà àyíyá ohun sílẹ̀ ọlọ́run wọ̀dá tẹ́bùsùn tó hàn kú lálẹ́bàṣìn ẹ̀ẹ́dì gbọ́rọ̀ náà pa arákùnrin kan olèbá níbà Muhammad sallallahu alaihi wasallam sáàdù lórúkọ rẹ̀ onírà náàbì oní gbogbo dúkìá mìíràn wa masalasi ẹ̀nà fọ́lọ́ anábì ni kò rí bẹ́ẹ̀ kò rí bẹ́ẹ̀ o lè ná gbogbo rẹ̀ pátápátá kọ ní nǹkan kan lè ìdá kan nínú ìdá mẹ́ta lọ́lọ́run gbà ọ láàyè láti fi ti sàárà nínú dúkìá rẹ̀ kọ́ fa rẹ̀ lẹ̀ lẹ́ni tí wọ́n ma dìde lára owó rẹ̀ tí wọ́n máa jí èèyàn ọdá àdúkò fi wọ́n lẹ̀ yẹ̀ta káfàfún nà náà kí a ilé ọlọ́wọ́n bá ní bọ́ ọba náà náà pa àbámà ní ọgbẹ̀yìn ẹ̀ bọ́ ọba ti wéṣì omi ọlọ́wọ́n padà fomi jẹun yá tó ọba ti wéṣì owó tó fi ń ṣe lọ́hùn ọlọ́wọ́n padà gbowó ni bọ́ ọba ti wéṣì àsìkò ọlọ́wọ́n padà pa ọ́ tó ló ti mọ̀ pé òwúlò láyé mọ́nu bọ́ ọba ti wéṣì aṣọ ọ̀ padà rìn òwò àbíkó tó bá lọ́dọ̀ ọlọ́run àbí otu túbá lọ́dọ̀ ọlọ́ pọ̀ bá wí sí oúnjẹ ebi ọ̀padà pọ̀ tọ́mọ wá ní káàkà áà ah! a máa ra oúnjẹ sílé ọlọ́mọdé apákan bú eléyìí o ní ẹ̀kọ́ kan náà ẹ̀kọ́ ẹ̀sìn tó tẹ́ pàtàkì láwùjọ wa al-isra Allahumma janibna shaitan ọlọ́mọba fọ́dí shaitan mọ́jọ ọlá ìrìnà ayẹwọ̀ tí tó bá di pé ẹ̀ṣẹ̀ bídíà yóò wá kí ìbọnú kàbáyìí àwọn ẹ̀ṣẹ̀ ńlá tẹ́ bá tún yọ lọ́wọ́ rẹ̀ tẹ́ẹ̀ṣẹ̀ kàbáyìí yóò wá sọ yín di ẹni tí ó máa ṣe sọ̀dá èyí àwọn ẹ̀ṣẹ̀ kéékèèké nínú àwọn ẹ̀ṣẹ̀ ńlá òun náà ní kéèyàn máa fi ìdẹ̀rẹ̀ ọlọ́run ọba ṣòfò nítorí Allah subhanahu wa ta'ala kọ́lọ́mọ́sọ̀wálẹ́nu òfò Allah subhanahu wa ta'ala kó mọ́ gbọ́ ìdẹ̀ra rẹ̀ lọ́wọ́ wa o abẹ́lọ́ Allah subhanahu wa ta'ala kó sọ wálé lérí láyé àbíjọ́ kìíyàmù gbogbo ìta mà lórí nínú dẹ̀rẹ́ wa àti ìta mà lórí nínú dẹ̀ra wa tọ́lọ́ ọba ṣe fún wa abẹ́lọ́ Allah subhanahu wa ta'ala kọ́lọ́ mọ́ gbà lọ́wọ́ wa kó mọ́ gbà lójú wa kó mọ́ gbà lẹ́yìn wa kọ́lọ́ wọn láàánú rẹ̀ àtagbára rẹ̀ àti ìkẹ́ rẹ̀ gbogbo omi tó dá fẹ́ nípa náà pàtẹ́nìkọ̀ọ̀kan wa ta ti náà owó tàbí bànújẹ́ abẹ́ aláwọ̀kọ́lọ́mọ́sá fèríjẹ ní kọ̀ọ̀kan wa kọwa tún wọ́n ṣe subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk wassalamu alaikum wa rahmatullahi wa barakatuh